من صلى علي واحدة صلى الله عليه عشرة تري انتي أهل السنة صنبي الصلاة تنبي ناسي ونكامسي torí yẹn láti rí ládàá ìlọ́po mẹ́wàá yẹn àsàlátù ọlọ́run ọba fún olùgbàgbọ́ òdodo sì ni pé ọlọ́run bó máa kẹ́ yóò máa sọ̀rọ̀ rẹ̀ rọrùn yóò fi wà jẹ́ nínú àdàlùkìyà wọn àsàlátù àwọn màláíkà tí wọ́n ní pé wọ́n máa bẹ Ọlọ́run ọba orí fẹ́rú so torí ẹni tí ó wà lẹ́tọ̀ọ́ sáwọn nǹkan yẹn lẹ́yìn tó bá ṣàṣàrà tuntun Ọlọ́run sọwọ́ sí eléyìí tánàbí sáyẹ̀nsì torí àwọn sàlátù bídíà bíi sàlátù fàtì sàlátù tùnjínà sàlátù kámílà jahora tìlkámà eh, dàláhìlú sharrat àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àgbélẹ̀rọ àsàlátù táwọn èèyàn gbé kalẹ̀ tẹ́yìn bá ń ṣe èèyàn kò ní gba dáadáa o torí pọ́nà wo fẹ́ èyí máa fi nǹkan tuntun sínú ẹ̀sìn olúwa ti sọ kánàbí ó sọ fún wa wípé báyìí lẹ́sìn máa ṣàṣàlátù òun ló kópa sí àṣàlátù òun ló sì sọ tá a máa wí tá a bá ti wá ń lọ ọmú mi ti èsì ti ọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam ẹ̀ńtọ́ wọn bá parọ́ pé ojú oorun àbójú ayé gan lànàbì sí fóun lẹ́yìn ọgọ́rùn-ún ọdún méjìlá ẹ̀mà àwọn ọ̀rọ̀ tí ò tiẹ̀ gbòyàn lẹ́yìn ẹsẹ̀ lẹ́yìn ọgọ́rùn-ún ọdún mẹ́tàlá ló wá so a mọ̀ pé <clears throat> irọ́ òun náà lélẹ́yìí àwọn ará ilé àtàwọn àti gbogbo àwa ti wá tẹ̀lé wọn títí ọjọ́ ní ìtẹ̀síwájú ọ̀rọ̀ olúwẹ́lẹ́dà wa subhanahu wa ta'ala tí a gbéyẹ̀wò suratul Nahl kùránù orí kẹrìndínlógún ọ̀nà àláwà a wà ní ẹsẹ̀ ìkọkànlé ní ọgọ́rin 81 ọ̀la àti dúró nígbà tó ń ròyìn àwọn aṣẹ́ tí ń ṣe àwọn aṣẹ́ yìí tó gbọ́dọ̀ ju wa níwe ká máa fìjọsìn fún nìkan ọlọ́ni Allahu ja'ala lakum mimma khalaqa dhilalan ọlọ́run bá tó dá yín òun ló ṣe bòójì látara àwọn nǹkan tó dá wa ja'ala lakum min al ó ṣe àwọn kòtò kéèwù sí àwọn ẹ̀bá òkè. Okay débi pé bẹ́ẹ̀ bá ń sìnrìn àjò ẹ̀lì máa rí bẹ̀ sásí wọ̀já alálákún sàrọ̀bílà tukíkùn mulharra wa sàrọ̀bílà takíkùn takíkùn mulharra wa sàrọ̀bílà takíkùn ba'sakum ọlọ́wọ́n bá ṣe àwọn aṣọ àwọn nǹkan wọ̀ sára tẹ̀ẹ̀fí máa ń dáàbò bora yín kò bí ooru àtòtútù àtàwọn ilé ìtẹ́ máa fi dáàbò ara yín <clears throat> kúrò níbi ogun àwọn nǹkan jagun bíi ewúrin kàdálíkà tí mo ní àmẹ́ta owó alaykum ọlọ́run ní bóun ti parí ìdẹ̀rọ òun lé lórí nìyẹn la'allakum tuslimun kẹ́ ẹ̀ lè bá rọ̀ fọ́lọ́wọ́n ọba kẹ́ ẹ̀ lè bá gbọ́rọ̀ sí lẹ́nu ọlọ́run wa ní fa in tawallaw <clears throat> ọlọ́run lẹ́yìn gbogbo àwọn àlàyé tọ́mọ ìdẹ́yìn bá tún wá gbẹ́rùgbọ́n rí tí wọ́n yẹ́yìn padà tí wọ́n ò gbọ́rọ̀ sọ́lọ́wọ́n bá lẹ́nu tí wọ́n ń fi jọ́sìn fún kàmí lẹ́yìn rẹ̀ fàyínàmà àríkẹ́ ìbàlá gbòmòbíìn ọlọ́run ní wà nábì kọ sọ́nà ní tiẹ̀ o kó o múṣẹ́ wa dúgbùngú òní tó jẹ wá ọlọ́run ní yàrá fún náà ní ẹ̀mẹ́ta lọ́hìn tó máa yún kiri náà ọlọ́run láwọn èèyàn kán fi jọsìn fóònù nìkan wọn ò ṣe bẹ́ẹ̀ fún <clears throat> wọ́n takò àwọn àdẹ̀rẹ́ ọlọ́run ọba bọ́lọ́run bá ṣe wọ́n lóore ẹlòmíì ni wọ́n lọ fọpẹ́ fún bọ́lọ́run bá ṣe lómi lóore bàbá bàbá kan tó ní ìgbẹ́jọ́ òní ọlọ́mọ dúpẹ́ fún yóò máa ṣàìmóore so <clears throat> sáwọn àdẹ̀rẹ́ ọlọ́run ọba <clears throat> gẹ́gẹ́ bó ṣe bí wálé lè síwájú pé afabi ni'matillahi yajhadun ọlọ́run ní sídẹ̀ ọlọ́run ọba ní ẹ̀fẹ́ máa takò ní ẹ̀fẹ́ máa deny látara bẹ́ẹ̀ wọ́n <clears throat> ní ya'rifuna ni'matallah wọ́n ma ìdẹ̀rẹ̀ ọlọ́run ọba tọ́lọ́run ọba ṣe fún wọn wọ́n kú dàmà thumma yunkirunaha ṣùgbọ́n wọ́n wọ́n deny rẹ̀ wọ́n ní òrí bẹ́ẹ̀ wa aktharuhumul kafirun ọlọ́run lè tó pọ̀ nù wọn kẹfìrí ni wọ́n wọ̀ èyí tó nù àwọn tí <clears throat> wọ́n ń gbẹ́rù gbọ́n rí kẹfìrí wọ́n wọ́n ń ṣàìmoore sórí ẹlẹ́dàá wọn wọ́n ń fi gbá boore ọlọ́run mọ́lẹ̀ àwọn àdàrà tó ṣe fún wọn wọ́n ń ṣe kí ni o wọ́n ń dè mọ́lẹ̀ <clears throat> pẹ̀lú pé wọ́n ń ṣẹbọ sọ́lọ́run ẹlẹ́dàá subhanahu wa wọ́n fi jọ́sìn fún kàmí lẹ́yìn rẹ̀ ọlọ́run ni pé wa yawma nab'athu min kulli ummatin shahidan ọlọ́run ni tó bá dijọ́ náà jọ́ ń gbé lẹ́nu kìyàmá nàbàáfù min kulli ummatin shahidan àlùmọ̀ kọ̀ọ̀kan a máa gbé ajẹ́rìí lé wọn lórí ẹni tí ó máa jẹ́rìí lé wọn lórí àfáàní wà nabiyuha yashhadu laha wa alayha náà lànàbì tó lọ́wọ́ bá rán sí ìjọ yẹn generation àwọn èèyàn kan ànábì wọn ọlọ́run bó fi sí wọn lórí tó jíṣẹ́ àbó jíṣẹ́ tó jíṣẹ́ fún yín àbí kò jíṣẹ́ fún yín. <clears throat> أفاني تبارك جوا يا قيامة لا يؤذن للذين كفروا ولا هم يستعتبون ولن يعني <clears throat> ثم لا يؤذن للذين كفروا عنيف أو كفر لا وجار إلى القيامة ولا هم يستعتبون ولا يطلب منهم العتبة ay arruju ila ma yardillah wọn ò ní lè padà wọn ò ní lè ṣàtúnṣe ìgbésí ayé tí wọ́n lò eléyìí tí ó dáa wọn ò ní fún aláǹfààní láti sọ pé ẹjẹ́ àlọ́ ṣàtúnṣe ó dáa náà ẹjẹ́ àlọ́ tún kó kò sí ìrọ̀rùn lálẹ́ kìyàmà ay la yustardona bistijabati talabihim arruju ila dunya liya'malu saliha wọn ó béèrè lọ́dọ̀ pé dáa náà fún aláǹfààní ká padà ká lọ ṣàtúnṣe ń tá a ti bàjẹ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n kò ní sáǹfààní ẹ̀fẹ́ ní torí ẹ point of no return ó ní alkiyama ẹ̀dá ò gbọ́dọ̀ dúró kó dá alkiyama kó tó ṣàtúnṣe torí kọ́ lọ́nà pé wàlá hum yusta àtàbùn àní fún aláǹfààní àti padà wá túnṣe yóò wù wọn pé a ò bá fún aláǹfààní káti ẹ̀ wá padà wálé ayé ọlọ́run láàánú fún aláǹfààní ẹ̀ ọlọ́ni wọ́n ìdárọ̀ alẹ́dínà gọ́làmú àdáàbà ọlọ́ni nígbà táwọn alábùsí àwọn kẹfìrí tí wọ́n bá rí ya ọlọ́wọ́n bá lálẹ́ kìyàmà ọlọ́ni fàlàyé kọfà fọ́ánùhùn àní gbíyà yẹn fúyẹ́ fún wa wàláhùn yóò ń lọ́rùn a sì ní dìlé rẹ̀ àní fún wa láǹfààní àní sún ìyà yẹn síwájú fún wọn bí wọ́n bá ti ń rí náà ìyà yẹn mọ̀ jẹ́ tiwọn. أي يمهلون يمهلون عنه إذا رأوه وتني فلان فعلي كودا أنا دون كي يندو واجيو بباتن دي ونانا وما جيان له كلهم بقوم سوالين إياه وإذا رأى الذين أشركوا شركاءهم nígbà táwọn ẹlẹ́bọ bá rí àwọn nǹkan tí wọ́n fi ń ṣẹbọ sọ́lọ́hun àfáàní mí ṣẹ̀yà ọ̀tí ní ọ̀rọ̀ ha nínú àwọn èṣù àwọn òòṣà àwọn nǹkan tí wọ́n wárí fún lẹ́yìn ọlọ́run qalu rabbana haulahi shurakauna alladhina kunna nad'u wọ́n ní ìwọ ọlọ́run bá wa àwọn òòṣà wa tá à ń pè ní ayé rè àwọn tá lẹ́yìn ìwọ ọlọ́run bá rèé min dunik lẹ́yìn ìwọ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala fa alqaw ilayhim alqawl wani àwọn yẹn ó wàá sọ fún wa pé innakum lakadibun òkúrọ́ ni òkúrọ́ pé kí ni fi qawlikum innakum abadtumuna kama fi ayatin ukhra pé ẹlẹ́yìn jọ́sìn fún wa irọ́ lẹ́ ń pa àwọn òsàwọ̀ mọ̀ sọ fún wa pé irọ́ ni ẹ̀jẹ̀ jọ́sìn fún wa sáwà lára yín sẹ́ni sáwà lára yọ́nu sí kẹ́ jọ́sìn fún wa ni wọ́n ní mákánú ìyáná ya àbùdùn wọ́n ní ìwọ ọlọ́wọ́n ọba kìí sáwà náà ń jọ́sìn fún o ìfẹ́ inú orí ara wọn ni wọ́n ń jọ́sìn fún ọlọ́run ní sayakfuruna bi ibadatihim wọ́n ó pe ìjọsìn wọn nírọ́ wọ́n ó pe ìntánà wọn fi ń jọ́sìn fún ọlọ́wọ́n ọba wọ́n ó pe nírọ́ ọlọ́run ní wáyé dárọ́ alladhina ashraku shuraka ahum táwọn kẹfìrí bá rí ntẹ́njọ́sìn fún lálùkì yá mọ̀kọ́ lọ́rọ̀bà náà háwùlá ìṣúraka òná wọn làwọn tá njọ́sìn fún láyé rèé o àlàdínà kúnná nádùn min dunik tá n pè lẹ́yìn wọ ọlọ́run fàálùkọ́ iléhìm olùkọ́wùlà innakum lakadibun wọn wàá sọ fún wa wípé ìrọ̀lẹ́ ń pa àwọn òsàwọ́ sọ fáwọn tẹ́njọ́sìn fún wa táwọn jọ́sìn fún wa wípé ìrọ̀lẹ́ ń pa wàálùkọ́ ilẹ̀ allah yawma idin salam ọlọ́run ní tó bá dijọ́ náà ọlọ́run ọba ó fi ìgbàfà fún ọ̀rọ̀ òun kalẹ̀ láàrin ọmọ ní àtàjẹnú ẹnìkan ò ní lè takà sí ọlọ́run wọ̀dọ́lẹ̀ anhum mákánú yeftarun ń tán parọ́ máa ń lé ayé tán fi jọsìn fún lẹ́yìn ọlọ́run ọba kò ní wúlò fún wọn tó bá dẹ̀rẹ̀ kìyàmà yóò pò fún wọn lọ́wọ́ àǹfààní tí wọ́n rò páwọn ó rí nípa àwọn nǹkan ní ìtàn fún lẹ́yìn ọlọ́run ọba kò ní jẹ́ tiwọn tí kì yóò rò pé òun wà lẹ́sẹ̀ olùgbàlà kò ní rẹ́sẹ̀ kankan kò ní sólùgbàlà kankan lẹ́yìn ọlọ́run lánàá kìyàmà ẹni tó bá fi jọsìn fún lọ́wọ́ bá Allahu nìkan òun ni ó là lánàá kìyàmà torí pé ẹni tá ń pè lẹ́yìn ọlọ́run bá gan gan máa sọ pé nafsi nafsi yóò máa sọ pé tọ́ tèmi mà tó mi wù lẹ́rù o tèmi tó mi wù lẹ́rù ọlọ́ni wàdọ́là anuhum kánú yaftarun gbogbo àdáparọ́ tí wọ́n ń pa máwọn tí wọ́n ń jọsìn fún lẹ́yìn ọlọ́run bá ọlọ́run ni yóò rà mọ́ wọn lọ́wọ́ wọn ni mí anna gbogbo èrò tí wọn rò pé àwọn táwọn ń jọ́sìn fún lẹ́yìn ọba wọn ó sì pé àwọn lálùkì àmọ́ kò sẹ́nì kankan tí ó sì pé torí pé tó kù bá kú kiri yóò sọ pé ó sùn olùgbàlà ó sùn olùgbàlà àwọn mi so. gbogbo eléyìí kò sólùgbàlà kankan níwájú ọlọ́run ọba àfẹnitọ́lọ́run bá yọ̀ǹda àgbàlà fún àwọn tí ó sì yọ̀ǹda rẹ̀ fún náà làwọn ànábì ọlọ́run ọba àwọn ẹni rí àwọn olùjọ́sìn fún àwọn olùṣe láàṣọ gbogbo àwọn tí ń pè nǹkan mìíràn lẹ́yìn ọlọ́run ọba wọn ò ní nípò kankan níwájú ọlọ́run ọba lọ́nà kìyàmà wọn ò tiẹ̀ nílé àwọn gbọ́n nílé fara wọn hàn ìtìjú tó dọ́ba yóò bá gbogbo asòkùnsẹ́sìn a ṣe kèfèrí sọ́lọ́mù ọba lálùkìyàmà ọlọ́run ni alladhina kafaru wasaddu an sabilillah ọlọ́run láwọn tán ṣe kèfèrí tí wọ́n tún dí àwọn èèyàn lọ́wọ́ ojú ọ̀nà ọlọ́run ọlọ́run ní zidnahum adhaban fawqal adhab á fi ìyà lékún ìyà fún wa ìyà yìí àfáàní alladhi sahaquhu bi kufrihim wọ́n lẹ́tọ̀ọ́ sí nítorí kèfèrí tí wọ́n ṣe àfáàní pé <clears throat> Ibn Mas'ud radiyallahu anhu ní ọ̀rọ̀ tí wọ́n náà Mustadrak Imam Hakim wọ́n ní aqaribun anyabuha kannakhl at-tiwal ó ní nínú ìyàtọ̀ náà wó lè kó fún wa ó náà làwọn àkékèé kan tó jẹ́ pé abẹ́rẹ́ tí a máa fi tààyàn ó gùn tó igi ọ̀pẹ àwọn àkekè ńláńlá tó jẹ́ pé abẹ́rẹ́ tí àkekè fi máa tààyàn tí fi máa tu nǹkan síyàn lára tí yẹn máa jóbìlì ó gùn tó igi ọ̀pẹ ẹ wá wo bí àkekè ó ṣe tóbi tó tó yẹ pé níta abẹ́rẹ́ tí àkekè fi máa gún yàn tó bá gùn tó igi ọ̀pẹ bóòlù àkekè wọn ó ṣe tóbi tó ni bólúwa ó sì máa ṣàlékún yà fáwọn ọmọ náà nìyẹn kọ́lọ́mù bá kó sọ wa kúrò ń ọlọ́ni. <clears throat> alladhina kafaru wa saddu an sabilillah zidnahum adhaban fawqa al-adhab àwọn tó ṣe kẹfìrí tí wọ́n tó ń sẹ́rí àwọn èèyàn kúrò níbi àṣẹ ọlọ́run ọba ọlọ́run lásàlékún yà fún yà fún wa wọ́n ní bima kanu yufsidun torí bí wọ́n ṣe ń balẹ̀ jẹ́ torí bí wọ́n ṣe ń balẹ̀ jẹ́ ọlọ́run bá subhanahu wa ta'ala kí oníkọ́ rẹ̀ lórí wa kọ́mọ́jà wà nínú àwọn tí ó lẹ́tọ̀ọ́ sí ìyá rẹ̀ lálùkìyàmà kó má jẹ́ ká ṣe bá a ṣe lẹ́tọ̀ọ́ sí ara rẹ̀ kọlọ́mà kó kẹ́ wa kó ṣe wá lọ́mọ àlùjánnà kó má sáà kọ́ wa bí a ṣe ṣiṣẹ́ ọmọ àlùjánnà ká tó kúrò láyé kó gba ìjọsìn wa kó gbà mọ́ wa wàlá la wa sallallahu wa barika muhammadin wa ala alihi wa sahbihi wa sallama taslima kathira wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.